صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته السلام ترى فتح المجيد شرح كتاب التوحيد للشيخ محمد بن عبد الوهاب عليه رحمة الله الذي قام بشرحه حفيده الشيخ عبد الرحمن حسن آل الشيخ رحمه الله tí à ń bá kíkà rẹ̀ lọ ibi tí a كارلو ba أكاليوني òun náà ni nígbà tí a parí ọ̀rọ̀ nípa ohun tí Ali radiyallahu anhu tó sọ nípa ìtọ́sọ́nà fún àwọn tó bá ń jẹ́ ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀sìn ipe tí ó bá jẹ́ tí ó wúlò fún àwọn èèyàn náà lèèyàn máa ń fún wọn nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọn pàtàkì jùlọ tó ní ṣe pẹ̀lú ìṣàlàyé ẹbọ fún àwọn èèyàn àbí kan tí ọlọ́wọ́n bá ṣe ní ìwọ̀ láti máa ṣàlàyé rẹ̀ fún àwọn èèyàn. àwọn àka ọ̀rọ̀ tọ̀hús tó gbọ́ láti ọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ Abdullahi ibn Abbas náà. بسم الله الرحمن الرحيم قال الشارع هذا الكتاب الشيخ أبو الرحمن بن حسن على الشيخ رحمه الله تعالى قوله عن عبيد وطاووس بن حسان الجندي الجندي الإمام العلمي الإمام العلمي كلا اسمه تقوان قال ابن الجوزي قلت وهو من أئمة التفسير ومن أوليات أوعية العلم قرة في التعبير الوليد الموقري الزهري قال قدمت على عبد الملك بن مروان فقال كان يا زهري قال قلت من مكة قال ومن خرجت يسودها وأهلها وأهلها قلت عطاء بن عبد الرباع قال ومن العرب أم من الموالي قلت من الموالي قال ولما سالهم قال قلت بالديانة والرواية قال إن أهل الديانة والرواية لا ينبغي أن يسودوا قال ومن يسود أهل اليمن قلت طاووس وقيصان قال ومن العرب أو من الموالي قال قلت من الموالي قال ولما ساله قلت بما سال به أعطاه قال إنه لا ينبغي ذلك قال ومن يصل آل مصر قلت يزيد بن حبيب قال ومن العرب أم من الموالي قال قلت من الموالي قال فمن يزيد آل الشام قلت مكحول قال ومن العرب عبد الموالي قلت من الموالي عبد الموالي أعتقد امرأة من أبي قال فمن يصل أهل الجزيرة قلت ميمون بن مهران بن مهران بن مهران ميمون بن مهران قال فمن العرب أم الموالي قال قلت من الموالي قال فمن يصل أهل خراسان أهل خراسان قال قلت الضحاك هم مزاحم قال وما العرب أم الموالي قال قلت الموالي نعم حيث أين Abdullahi ibn Abbas nípa ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú àwọn tó bá ń gbọ́ nípa asma wa sifat tí ara máa ń kan wá tó máa ń tara yẹni pé nípa àwọn orúkọ ọlọ́run àti àwọn ìròyìn ọlọ́run ọba òun náà ni afẹ́kà ní òní ẹni pé tí a bá rántí nǹkan tó ń jẹ́ ìbẹ̀rẹ̀ àfẹ́kà ní báàbù tá ń kà lọ òun náà ni man jahada shay'an min sifati Allahi ta'ala ẹni tí bá ń takò nǹkan kan nínú àwọn ìròyìn ọlọ́wọ́n ọba ìpè aburú tí ó wà ń bẹ́ẹ̀ fún ènìyàn. wọ́n fi mú ọ̀rọ̀ Abdullahi ibn Abbas wá ní irú àwọn ọ̀rọ̀ tí ọjọ́ báyìí. amẹ́ríkà bá ṣe mọ̀ pé ìṣesí àṣẹ́kà Hasan Abdulrahman Ali Sheikh tí wọ́n ṣe pẹ̀lú tíra Fatihul Majid yìí òun ni pé tán bá mú ọ̀rọ̀ kan wá nínú ọ̀rọ̀ sheikh muhammad ibn abdul wahab alayhi rahmatullah wọ́n ṣàlàyé ìtàn ẹni tó bá jẹ́ tàbíì àbí sàhábà tó bá wà nínú asàrò hadith tó bá fẹ́ mú wá ìtàn fẹ́ mú wá nìsí wọ́n ní وروى عبد عن معمر عن ابن طاووس عن أبيه ونتنجى عبد الرزاق وهو ابن همام الصنعاني المحدث محدث اليمن وني أنتنجى عبد الرزاق orúkọ bàbá rẹ̀ ní humam ó jẹ́ ara sọ̀nàání

akitara rẹ̀ wá yàtà yẹn ni pé ó gba ọ̀pọ̀lọpọ̀ hadith wá yẹn ni pé hadith rẹ̀ pọ̀ jù tí máa ń gbà látọ̀dọ̀ Ma'mar ọmọ Rashid tó jẹ́ sahibu Zuhri tó náà jẹ́ ọmọ kí ó fún al-Imam Zuhri wa huwa Sheikh Abdurrazzaq برضي أبي برضي يروي عنه كثير yẹn ni pé ó jẹ́ àfà fún Abdulrazak yẹn ni pé Imam Zuhri yìí ó jẹ́ àfà fún Abdulrazak tó ṣe pé ó sì gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ hadith látọ̀dọ̀ rẹ̀ wọ́n parí títí Abdulrazak yẹn ni pé tó ń ṣe musannaf táwọn ń pè ní musannaf Abdulrazak wọ́n tó wá ní Ma'mar bifati ilmimayi wa sukuni ayi wọ́n ní mímu méjèèjì tó wà níbi máàmẹ́rù fati àlùméjèèjì ni àyìn tó wà ń bẹ̀ ń sukun ni máàmẹ́rù abu urwa yẹni bí abu urwa ni kúnìyà rẹ̀ bùn abi amr rashid al-azadi al-harrani thumma yamani yẹni gbogbo ìlú tó ń pè ní harrani bákan náà tó ń lọ sí tó ń pè ní yemen ahidul a'lam wọn àjọ kan nú àwọn afáàlálá min ashabi muhammad mushihab nú àwọn ọmọ kéwu muhammad mushihab zuhri yarwi anhu kathiran yẹni pé ọgbà hadith lọ́dọ̀ lọ́dọ̀ rẹ̀ tó pọ̀ gan qawlu ali ibn abbas wọ́n ní an ibn tawus an ibn tawus wọ́n ní gbọ́dọ̀ tó sọ pé òun gba ọ̀rọ̀ ilé àtọ̀dọ̀ ọmọ tawus wọ́n ní ẹni tí ń jẹ́ ọmọ tọ̀wús ó wà abdullahi ibn tọ̀wús al-yamani aráàlú yamani qala ma'amaru ma'amaru tó báyìí pé kana min a'lami an-nas bil-arabiyya ẹni pé tọ̀wús yìí ó jẹ́ ẹni pé ibn tọ̀wús yẹn ó jẹ́ ẹni tí ó mọ̀ nípa lọ́rọ̀ èdè lárúbáwá فقال ابن عيينة ابن عيينة نيكي مات سنة اثنتين وثلاثين ومئة ó kú ní ọgọ́rùn kan àti ọgbọ̀n àti méjì yẹn ni pé one thirty two náà ni ó kú lẹ́yìn hijira kọ́ọ̀lù wa ní abíyí nítorí wà nínú àdísìn yẹn kúlẹ̀ tọ̀dọ̀ bàbá tiẹ̀ lòun náà ti gbà wá bàbá rẹ̀ ní Tawus bin Kaysan al-Jundi bi fatih al-jim wa nun والنون من الجندي الإمام العلم إمام العلم أشاجن نديما قيل أن آه، كان اسمه ذكوان وقال هي ذكوان قال ابن جوزي ابن جوزي له صبي قلت شيخ عبد الرحمن علي الشيخ ولمن أصبعي وهو من أئمة التفسير يعني كي يعني طاووس wọ́n wà nínú àwọn àfa onítafsir wa min aw'iyatil ilm nínú àwọn àpò ìmọ̀ ni ẹni pé ẹni tí mọ̀ rẹ bá pọ̀ wọn náà máa ń lorú ọ̀rọ̀ yìí fún pé aw'iyatil ilm nínú àwọn àpò tí a máa ń kó ìmọ̀ sí. qala fi ta'dhibul kamal ẹni pé inú tíra ti ń jẹ́ ta'dhibul kamal wọ́n sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ الموقري عن الزهري قال زورني قدمت على عبد الملك بن مروان فقال قلوا لصد عبد الملك بن مروان او ان صفوك من اين قدمت يا زهري ipe ilu wo lo ti wá ìwọ zuhuri kult mo lo ti ń bọ̀ báyìí wọ́n ní mi mẹ́ka láti mẹ́ka ni o kọ́l wọ́n ní wàmẹ́n khalafta yasudu awa ahlaha tàlẹ́ni tí ń lìdì tí ń jẹ́ aṣáájú nílùú yẹn tí ń jẹ́ aṣáájú fáwọn ti bẹ̀m̀bẹ̀ ọ̀hún kult mọ́ wá ní àtọ́wù ibnu Rabah àtọ́wù ọmọ Rabah ni kult wá ní faminal arab sí lárúbáwá lẹ́nu yẹn ni aminal mawali àbáwọn tí èsì lárúbáwá tí wọ́n jẹ́ elédè míì kult mọ́ ní minal nínú àwọn tí wọ́n èsì lárúbáwá ni o yẹn ni kí wọ́n yẹn sọmọ lárúbáwá wọ́n sì ya àfa aláńlá sínú sínú ẹ̀sìn kọ́ọ̀lù olóhùn tó sọ pé yẹn ni pé abdulmalik bon marwan ó tún bí pé fabima zadahum kíni fi ń jẹ́ kíni fi ń lìdì wọn kíni fi ń jẹ́ lórí fún wọn ó ní àbìdíyánátì ah, wọ̀rẹ̀wáyà ẹni pé ó ń mójútó ẹ̀sìn ó sì mójútó hadith anabi sallallahu alayhi wa sallam ẹ tó bá jẹ́ àfa tí ó jẹ́ aṣáájú ó máa mójútó ẹ̀sìn ni yóò mójútó ẹ̀sìn yóò mójútó ní tí ó máa mú ẹ̀sìn lókè kì í ṣe bá fọ ọmọ sòṣèlú kí kọ́mọ tẹ̀lé ìjọba káàkiri kọ́mọ ráyè fún ẹ̀sìn tó wálé kọjọ́ kan sálọ lóṣù mẹ́rin kọ́mọ rújú tu ẹ̀ sọ ní wọ́n fẹ́ jẹ́ àfẹ́ ìsìn yóò ráyè ni ẹ̀wọ̀n tí a ń kà nípa àwọn tọ́jà àwọn sálàfù wa báyìí wọ́n lágbájá àwọn làfà ẹlòmí ẹ̀ pé lábà súnà kò ní ráyè wọ́n ní àwọn làwọn àfà gbà súnà nù kò sí ráyè fáwọn èèyàn wà lájà wọn lè wo àwọn èèyàn tí wọ́n ń rí àyè fún tí wọ́n tán jẹ́ àfà gbà fún súnà gbogbo bàtẹ́ bá délé mọ̀ bá wọn gbogbo bàtẹ́ bá pé kọ́ọ̀lù àfi kọlù tó bá rí pé kọlù fìtínà tó ráhàn kọlù fìtínà mẹ́tàwọn èèyàn máa ń béèrè so ìgbà tó ń pèèyàn nísìn a ní ẹ̀dá kun fẹ́ béèrè àbá àlágbájá lọ́dọ̀ yìí sí mo lè máa kọlù fìtínà nù sheikh mẹ́rìkàlì rahimahullah ayé àfihàn ọ̀rọ̀ à sheikh ń sọ láàrin kẹ́pẹ́ ó sú àwọn pẹ̀lú àwọn èèyàn eléyìí mo fẹ́ kó jẹ́ kọ́ fún gbogbo wa táà ń gbìyànjú láti ṣe súnà ọlọ́run máa ń ṣe wá ní fìtínà fún ẹ̀sìn ọlọ́run ṣe wá ní àdánwò fún súnà náà sallallahu alaihi tí o wá sàǹfààní fún yàn kí ni èèyàn ń wá kí ni èèyàn ń wá káńdì rẹ̀ kí ló ń wá káńdì rẹ̀ sọmọ wọ́dọ̀ yàn rìkọ́dù ẹnu ẹ̀ ó pè é rìkọ́dù kọ́dù rẹ̀ nítorí kí ni nítorí pọ́sáfẹ́ dábì fún ẹ̀ kalẹ̀ turu eléyìí aburú ńláńlá ni sheikh eh, mọ́nìkàlẹ́ habibahun lọ́wọ́ ara wa wọ́n ní ó tú àwọn pẹ̀lú àwọn èèyàn ní kọ́dà kọfẹ́lùtù hẹ́tìfì mo ti fóònù mi pa bàbá ni mo ti fóònù mi pa yányá torí pé kí ni àwọn èèyàn ìwò béèrè ní béèrè páwọn fẹ́ fi gbọ́ ẹ̀sìn yé mọ́ ìbéèrè tó wọn fi dá fìtínà lẹ̀ náà ni wọ́n máa béèrè káàkiri ìbéèrè tó fi dá wàhálà kalẹ̀ láàrin èèyàn méjì náà ni wọ́n ma wá kí so kìí ṣe béèrè pé mo fẹ́ sẹ́sìn ọlọ́run so ìyún ó yẹ kí n kálukú kí n ọlá kí èsì lérí rẹ̀ so sheikh eh, al-Madkhali alayhi rahmatullah ń sọ̀rọ̀ yẹn wọ́n ní oṣù àwọn yẹn yán nítorí àwọn rí pé á ah, ìbéèrè fìtínà náà làwọn èèyàn ń béèrè káàkiri so ẹ̀wọ̀n bàbá ò bá gbérú àwùjọ yìí o so káwọn náà ká sọ́ra ohun tí ó bá wúlò fún wa nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa òun ni ká béèrè lọ́wọ́ ẹni tí a bá fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ àmọ́ ká máa wádìí ká máa béèrè kí tátà fi dá fìtínà kalẹ̀ láàrin àwọn èèyàn so kò bá mú o ọlọ́run bá kó ṣàánú fún wa. Nam bí tí mo ti lọ gan ni pé àwọn àfà wọ́n máa ń rí ààyè fún ẹ̀sìn ni wọ́n sì máa ń rí ààyè fún àti máa kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ọ̀lì yẹni pé inna àwọn àti sọ pé inna ahlẹ̀ dìyàrá ti wọ̀rẹ̀ wáyà yẹni pé abdulmalik bin marwan lọ́wọ́ ibẹ̀ ó ń ṣe rẹ̀ tó bá ń lẹ́sìn tó sì tún lẹ́kọ̀ọ́ hadith tí ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ làyẹn bá gí àyẹ̀sùn irú wọn náà lọ́yẹ̀ ká máa jẹ́ aṣáájú a máa ṣáájú aṣáájú aṣáájú aṣáájú ẹ̀sìn aṣáájú súnà àwọn àfà lúre ọ̀ráyè kéwù kọ́kọ́ àwọn èèyàn ọ̀ráyè ẹ̀sìn kọ́kọ́ àwọn èèyàn ayé ló ń bá kí ayé ló ń kójọ kí so ibẹ̀ nìyẹn kan tèrè ara rẹ̀ jẹ bin marwan ó tún bi alimami zuhuri ó ní faman yazudu ahlil yaman táwa ní kult mo wá ní Tawus ibn Kaysan Tawus ọmọ Kaysan ni qala wá ní famina al-arab amina al-mawali sí lárúbáwá ni àbí kèsì lárúbáwá qala ó ní min al-mawali ó ní èsì lárúbáwá qala wá ní fabima sadahum kí ni tó ní ti fi ń jẹ́ eléri fún wọn kult ó ní bima sadadi Ata ó ní irun tí àtọ́wò níyàn náà ni yẹn ni pé bil ilmi aw bid diyanati

ó wá tó bí wọ́n pé minal araba minal mawali sílárúbáwá ni àbó òun ìsìlárúbáwá olóhùn náà minal mawali òun ìsìlárúbáwá wọ́n ní faman yasudu alusham ọ̀dá tààlẹ̀ tí ń darí àwọn ará sham tó jẹ́ àfágbà qultu makhul olóhùn makhul ní faminal araba minal mawali sílárúbáwá lòun ni àbí kìí sílárúbáwá qultu ní mawali òun ìsìlárúbáwá wọ́n ní abdun nawbish ó ní àwọn ará núbà ni ó ní àìtàkọ́tù ó ní kọ́dẹ̀ ẹrú ni ẹrú àwọn náwọ́bà ni tó ṣe pé obìnrin imratu min huzayl obìnrin kan ló túkalẹ̀ lọ́sọ́ di ọmọlúwàbí ọ̀rọ̀ àwọn aṣọ ọmọlúwàbí kọ́ọ̀lá wọn ni faman yazudu alu jazira àwọn oní lídì àwọn ará jazira qultu mo ní maimunu bin mahran maimun ọmọ mahran ni kọ́ọ̀l oní famin al arab mawali sílárabáwá lòun náà ni àbí òun ní sílárabáwá oní qultu minal mawali oní èsì lárúbáwá kọ́lá oní faman yasudu alu khurasan talẹ̀ ní ti ń jẹ́ àfáàgbà tí ń darí àwọn khurasan oní qultu ad-Dahhaq bin Muzahim Dahhaq wa Muzahim ní kọ́lá oní faminal arab am minal mawali sí lárúbáwá ni àbí kì í sí lárúbáwá oní minal mawali òun èsì lárúbáwá kọ́lá wọn ni faman yasudu al-Basr talẹ̀ tó ń darí àwọn ará Basra tó jẹ́ àfáà wọ́n ní alhassan albasari hassan basari ni ó ní kọ́lá wá ní famina arab aminal mawali sílábá lòun náà àbí mawali lòun náà yẹn ni pé ara àwọn ẹrú tí wọ́n di ọmọ labi tí èsì pọ̀ ọmọ lárúbá gangan ni wọ́n wá ní kọ́lá wá ní wailak àwọn ọmọ ṣe fún ọ wàmán yẹ zúdù alkufa àwọn oníwà ń darí kúfà ó ní ibrahim annukha'i qala oní Ibrahim ló kọ àyè ni wọ́n ra ní onífẹ́ amínàlẹ̀ arọ́bà mìíràn àlè sí alárọ́bà lòun náà ni àbáwọn tí wọ́n rà tí wọ́n tú kalẹ̀ lẹ́rú ni tí ẹrú bí wọn wọ́n ni àkúrútù mìíràn arọ́b wọ́n ni alárọ́bà lòun tiẹ̀ wọ́n ni wẹ́yìlá kẹyà Zuhri farajta ẹni wọ́n ni ah ọmọ dà wọ́ Zuhri ó sì ká gbogbo ntí ń galáyà mi ó sì ká kú fún mi ó ní wallahi mo fi ọlọ́wọ́n bá búra

kọ́ọ̀lá wá ní kúlùtù wá ní ya amiral mu'minin ìwọ aláṣẹ amòmìnì ní pé abdulmalik bin marwan ní pé innama huwa din ní ah, ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ̀ yìí <laughs> ẹwọ ọba ń bá sọ̀rọ̀ pé ah, àwọn tí wòye sí lárúbáwá yìí wọ́n wá padà wá àwọn wọ́n fẹ́ o àwọn náà ti wá di ọ̀gá báyìí so yíò wọ́n sọ fún wọn pé innama huwa din ẹ̀sìn lélẹ̀ yìí Imam Zuhri ní sọ bẹ́ẹ̀ fún o tọrẹ sí ní man hafidhahu sad wa man daya'ahu saqata ẹni tó bá sọ ẹ̀sìn ni ọmọ jẹ́ aláṣẹ ni ọmọ lead níbẹ̀ náà ni ẹni tó bá mójútó ó mójútó àdìyànà ó mójútó ẹ̀sìn ó mójútó àrẹwáyà ìmọ̀ kọ́rin ẹ̀ ní ẹ̀sìn ìmọ̀ kọ́rin ẹ̀ oní ọ̀nà mọ̀dárí ẹni tó bá wá ń yẹ tí bá wà mẹ́ ń dọ̀yá ẹ̀wú sakọ̀tọ̀ ẹni tó bá wá ń ra láre yóò padà jábọ́ ni wàláhì gbọ́rọ̀ yìí bó ṣe rí náà nìyẹn ẹni tó bá ń mójútó ìmójútó máa fún àwọn èèyàn ní nǹkan tó yẹ kó fún wọn everybody ní ọmọ pọnlé gbogbo èèyàn ní ọmọ pọnlé wọn mọ̀ pé léyìí àmì ẹni tó yẹ pé ò ṣe nǹkan kan àpọ́nlé ayé lọ wákàkiri àpọ́nlé ayé náà lọ́wọ́ kàkiri àpọ́nlé ìjọba lèyàn wá kàkiri wàláì bẹ́ẹ̀ ni wọ́n bá ti kóhun lọ́ba wà ní ipò eléri yóò padà wálẹ̀ kányìn yóò padà jábọ́ kányìn ni tura yóò mọ̀ rí pé eh, àtúndé bí kíní àtúndé alágbájá lónìí wàhálà kí ni gbogbo wàhálà yìí nìkan kí náà wá kí gan so ẹni wọ́n padà já wálẹ̀ ni so náà ni hafidọ̀ lára ìṣọ́ ẹ̀sìn ìṣọ́ ìmà oníkéyìn oṣù òdodo ti ń rẹ̀ man hafiz owu sad ẹni tó bá ń sọ yóò lékè ni ìyẹn mọ̀ pé nǹkan yìí ẹ̀hún níbi díà ni wọ́n àwọn eléyìí wọ̀nyí ṣe ẹlẹ́sìn ẹ̀sìn wọn fẹ́ ṣe pọ̀ mẹ́sìn ìjọba náfẹ́ náfẹ́ wọ̀ papọ̀ mẹ́sìn bídíà náfẹ́ mú papọ̀ mẹ́sìn so ìlànà wọn ò sì rújú èèyàn gbọ́dọ̀ mọ́ rú máa yẹn rújú pé torí pé wọ́n làfà mọ́ rú máa yẹn rújú kò sáfà kan láyé lónìí yìí wallahi fún bí láìláìláìláìláwà tí ń sọ pé ìkwánu muslimun pàálù súnà náà kò sí àfà kan láyé sheikh mufsin abad ẹ mọ́ sọ pé sheikh mọ́díkàlì sheikh mọ́díkàlì sheikh rabi pọ́wọ́n ni òun ni wàhálà rẹ̀ pọ̀ òun ni wọ́n sọ kí ní kí mọ́ sheikh mọ́díkàlì ni sheikh rabi ni ní ìsìn báyìí mufti ali sheikh sheikh abdulaziz mufti eh, ẹkàn sọ pé ọ̀rọ̀ mufti ẹ̀yẹ mufti saudi mufti am lórí ikhwanu muslimun kẹtẹ ó gbé jáde fún yín báyìí ni tàwọn eléyìí mufti sọ fún ọ̀gbìn sáàlù sunna bẹ́ẹ̀ náà ni sheikh fozan àwọn náà sọ pé mú hmm, ẹlọ lè wo ọ̀rọ̀ tí wọ́n náà níbẹ̀ ní youtube bẹ́ẹ̀ náà ni sheikh luhaidan àwọn náà sọ bẹ́ẹ̀ náà ni Abdul Muhsin Sheikh Abdul Muhsin Abad àwọn náà sọ àwọn àfà mi ò rí àfà súnà kan láyé lónìí tí ń sọ pé Ikhwanul Muslimun alùsúnà ni wọn sókè wọn máa ní wọn ní súnà díẹ̀ la wọ́n ní bídíà díẹ̀ la bó lálùsúnà ti máa ní súnà díẹ̀ la bídíà díẹ̀ la so ẹwà bá wọn lò pẹ̀lú bọ́n bá sí ń ṣe súnà ẹwà bá wọn lò pẹ̀lú wọn ń ṣe bídíà ìbálòwò lẹ́yìn bá wọn lò pẹ̀lú pẹ́ ń gé wọn lọ́wọ́ pọ́n ṣe bídíà níjò lẹ pè wọ́n níjò lẹ sọkàn wọ́n lójú pé ń bí díà ní ẹ̀ ń ṣe bí díà báyìí ẹ̀ ń ṣe bí díà báyìí ẹ̀ jáwọ́ kó mẹ́ tẹ́lẹ̀ sọ pé àwọn jáwọ́ ń tẹ́ ń wí nìyẹn ń tí sheikh islam tèmi yà ń wí nù kìí ṣe pé kéèyàn wá sọ pé ìkọ́wánu mùsùlùmùn ẹ̀ akọ̀ orí kó ní súnà náà ni wọ́n ń láyé wọn èso ń súnà àfáà tí bá sọ pé ń súnà ni wọ́n wà láyé ọ dá tó ti yanjú tó ti yanjú lọ́fẹ́ dàrú ọ̀rọ̀ ẹgbẹ́ tó ti clear táwọn ẹlẹ́gbẹ́ gan mọ̀ pé ọ̀rọ̀ àwọn clear àbí kẹ́nìkan máa sọ pé ẹ má pè yàn lẹ́lẹ́gbẹ́ mọ́ ṣé ẹgbẹ́ ẹgbẹ́ àjẹ́ ṣé àwọn ṣé ẹgbẹ́ àjẹ́ náà gbọ́ sí àbá ń pè wọ́n ṣé àjẹ́ wọn sọ pé à ń pa àwọn sójú oṣù wọn sọ pé à ń pa àwọn n tó bá clear ẹni tí bá ń ṣe tí ń ṣe súnà yóò ṣe súnà yóò clear ni àwọn pé wọ́n ni súnà wọ́n ni TMC wọ́n ni súnà tàdọ́múnù wọ́n ni súnà wọ́n ni tàáwúnù wọ́n ni súnà wọ́n ni kíníkà àárọ̀ tó yẹ pé ń tẹ́ẹ̀sì àwọn gangan kò sí tí àwọn ẹgbẹ́ tí ń dapọ̀ yìí ń jẹ́ ju Ikhwanul Muslimun náà wọ́n kà change orúkọ nù kọ́ wá sí pé yẹn lẹ́nìkan tó wá jábà súnà wà ní àjọmọ́ rọra wá papọ̀ àjọmọ́ sí papọ̀ tí wọ́n á kóra wọn jọ wà ní agbájá náà òun náà sọ̀rọ̀ lẹ́nu òun náà sọ̀rọ̀ náà wọ́n náà sọ̀rọ̀ ẹnìkan sọ̀rọ̀ ó lẹ́sì dá clear kó kálukọ́ lọ tiẹ̀ ẹni tó bá ti súnà kó padà wá clear súnà ìṣẹ́gbẹ́ o súnà ìṣẹ́gbẹ́ so omi tí mo ti lọ òun náà ni pé ẹ wọ̀rọ̀ tí Abdulmalik bin Marwan tó sọ man hafizahu sad ẹni tó bá sọ ẹ̀sìn yìí òun ni ó jẹ o wà man dayahu saqata ẹni tí bá ti rán aláàrẹ yóò ṣubú kanyìn ni so kọ́lọ̀kọ́ mẹ́jì kí gbogbo kọ́lọ̀ mẹ́jì ká ṣubú qawlu an ibn Abbas ibn Abbas ó sọ báyìí pé qad taqaddama yẹn ni pé wọ́n ní ti Ibn Abbas ń qad taqaddama a ti mú ọ̀rọ̀ rẹ̀ wá síwájú yẹn ni pé tàríkù rẹ̀ a ti sọ síwájú wọ́n ní wa huwa hibrul a'imma òun náà ni tí wọ́n bá pè ní ṣíbrù tí ń jẹ́ ṣíbrù ni pé ink sọ pé kò sí ẹni tó lè mọ́kéwú tó lè mọ́kéwú ju ink lọ tí wọ́n ti pè ní ṣíbrù yẹn pé ink nù ń gangan ni wani hibrul umma watarjumanin qur'an òun ni ọmọ ń ṣàlàyé alqur'an wàdá àìláwù nabi sallallahu alaihi wasallam anabi gẹ́gẹ́ ló sàdúwà fún anabi ni allahumma faqihu fi din wa allimuhu ta'wil ike ọlọ́run bá mi fi ẹ̀sìn yé ibnu abbas yìí bákan náà bá mi kọ́ ní at-ta'wil bá a ṣe máa alqur'an díkọ́ mọ́ qur'an tú anábì sàdúwà fún so ẹwọ́n tí anábì kọ́kọ́ ti síwájú Allahumma faqihu fid-din kí yàn gbẹ́sìn yé kẹ́sìn ọlọ́wọ́n bá kó yéèyàn a kìí sin nǹkan kékeré o anábì sàdúwà rẹ̀ fún Abdullahi ibn Abbas ni ìyẹn gẹ́ máa ń bẹ lọ́run kọ́lọ́run jẹ́ kẹ́sìn yóò yé ẹni tó bá bẹ́ẹ̀ rìnà rújú wàlá ẹ̀ sì rí pé àwọn ọ̀nà tó fẹ́rẹ̀ tọ́rọ̀ rẹ̀ wà kílẹ̀ pé ọ̀nà rújú lélẹ̀ fẹ́ máa rìn o ẹwọ́rú nìsìn kábà súnà kan jáde kọ́ mọ́ ní ìkọ̀wánu mùsùlùmí sẹ́ àwọn ọjọ́ mọ́ sí papọ̀ pẹ̀lú wọn ẹ challenge ẹ̀ ibẹ̀ dàpọ̀ ẹ bá dàpọ̀ àbá súnà kan láyé lónìí tí ìkọ̀wánu mùsùlùmí sẹ̀ ní tó lọ síbi tẹ́yìn lọ yìí ẹ rí pé ọ̀nà clear nù tó ráwọn afá rẹ̀kẹ́tẹ̀ ní dákọ̀ yìí tí dákọ̀ kẹ́kẹ́ náà afá tí wọ́n sọ̀rọ̀ wọn yóò àmọ́ ìtí wọ́n torí tàbá ń sọ ọmọ ní ẹ̀ mọ́díkàlì ni wọ́n ní wọ́n lè kẹ́kẹ́kẹ́kẹ́ ní tọ̀ sí Sheikh Abdul Muhsin Albani lè báyìí Sheikh Fawzan náà ti lè báyìí Sheikh eh, Mufti Ali Sheikh náà ti lè báyìí Sheikh Luhidan àwọn náà ti lè báyìí gbogbo àwọn tí mo dákọ̀ yìí wọ́n ti lè nù so ẹwọ ọ̀nà ọlọ́run wà láìbọ́lọ́ sí máa ń ṣe nǹkan rẹ̀ nù yóò clear báyìí ẹni tí ó wà ń rìn lójú yóò wá kílẹ̀ pé á ah, ìlú júlẹ̀ ìfẹ́ máa rìn káyì ẹbí ẹni tí ń sọ gbogbo anybody láfà ní ń sọ ń sọ pàfi àfẹ́ àfẹ́ nìkan anybody ẹbí pé ìkwánu mùsùlùmùn tẹni àmà lò pẹ̀lú wọn ẹ̀dàkẹ̀bá kóòtì àfẹ́ẹ̀sì kan tó wí tẹ́yìn wí ẹ kóòtì àfẹ́ẹ̀sì kan tó sọ tẹ́yìn sọ yìí so ẹ̀yẹn wá kóòtì fún wọn pé wọn agbọ́n kí wọ́n ní lòhìdán sheikh lòhìdán sheikh eh, abdulmuhsin abad sheikh fawzan sheikh mufti ali sheikh n ta wípé ikhwanu muslimun wọ́n sàárù súnà ká sí wọn so ẹwọ bọ́rọ̀ ọlọ́wọ́ bá ẹwọ sí clear to straight so anabi bẹ ọlọ́wọ́ bá fún abdullahi ibn abbas pípé ọlọ́wọ́ bó fẹ̀sìn yí ọ so yẹn náà gbọdọ̀ mọ́ bẹ lọ́wọ́ pé ọlọ́wọ́ jíkẹ́sìn rẹ̀ jí kó yé mi tó dẹ́sìn ọlọ́wọ́ bá clear o ìyẹn wà bẹ lọ́wọ́ kọ́lọ́ torí tẹ́sí ọlọ́run bá bá yé èèyàn èèyàn gbádùn ayé wàláhì ó gbádùn ẹ̀sìn yàn gan ẹlòmí ẹ̀sìn lọ́mọ ẹ̀sìn ẹ̀sìn ni ó sì máa ṣe nídìí ẹ̀sìn so torí kò yé kò yé tẹ́sìn bá yé ẹ̀ ní rí kó jòkó wákàtí mẹ́ta wọ́n ní kí ló ń ṣe kó ní ìsàṣẹ́ ah kí ló lè tó wáyìí wọ́n ní kí ní ń sa ìsàlàtífù àtífù èlò àdéhùn 16,222 torí kí ni tí ẹ̀dẹ́tì bá yíyàn ọdá náà ní sọmọ́ pé wọ́n náà lè sìn wọ́n náà oúnjẹ oúnjẹ Ibrahim kẹ́nìkan wá jù òkú fáwọn Ibrahim Ibrahim Ibrahim Ibrahim Ibrahim Ibrahim Ibrahim Ibrahim Ibrahim Ibrahim ah ọmọ òwò kí ni kí ni kí ló ń pè ní sí báyìí wàláhì tí wọ́n bá ti pọ́nlọ́lẹ̀ kan pé yá láti tí Ọlọ́run sànù mi ó ti tán ó ti tán ẹwù ẹwù ẹwù ọ̀rọ̀ kí ẹ náà fi so òun ni pé fíkọ̀ fìdín kìí ṣe nǹkan kékeré abẹ́ntọ́lọ́wọ̀n bá ti fi yé tí ò yé ìṣòro lálá tí tí tí fíkìyàn bá ní fíkọ̀ nínú ẹ̀sìn ọlọ́nkọ́ mọ́ṣá sànú fún yàn wà ẹ̀lẹ́mọ̀ tàwíl ẹni wọ̀nyí ọlọ́ni àyànẹ́sọ̀sọ́làm ní pé kọ́ ọlọ́mbá mi kọ́ bami kọ́ abdullahi ibn abbas ní yóò ṣe máa túmọ̀ alukur'an náà tún máa ń pè ní tarjumani alukur'an ẹni tó kún lọ́mọ àìláyé alukur'an ṣe wọ́n ni wàrọ́ wani wọ́n sàábù àìmọ̀tí tafsir wọ́n ni gbogbo àwọn tó jẹ́ àwọn ìkan ńláńlá nínú tafsir ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ti kéwù كمجاهد وسعيد بن جبير وعطاء بن رباح وطاووس وغيرهم so bí sheikh eh, muhammad ibn abdul wahab bó ṣe eh, sheikh hasan awadi sheikh bó ṣe mú àlàyé wa nù qawluhu wọn ní gbólóhùn tí ó wà nínú hadith nínú atharu abdullahi ibn abbas tó ní ma farakin awula ẹ̀rí pé jíká ka ojú náà sùnà ibn abbas ó ní ra'a rajulan orí arákùnrin kan intafada lọ́ba wú bá lọ bá fán ó ti wú kalẹ̀ lamma sami'a hadithan ani nabiyyi sallallahu alaihi wasallam fi sifat gbàtọ́ gbọ́ tí wọ́n ń ka ọ̀rọ̀ annabi tó jẹ́ pé ọ̀rọ̀ nípa àwọn ìròyìn ọlọ́wọ́n ọba ni òun wá wú bí lápòjú èké ọmọ ní ọlọ́wọ́n ọba ó ní ọwọ́ ọlọ́wọ́n ọba ó ní ẹsẹ̀ ọlọ́wọ́n bá níwájú ọlọ́wọ́n bá ó ní ojúgun kí wọ́n ṣàwọn àlàyé rẹ̀ báwọn wọ́n ní bó ti wá wú kalẹ̀ nu inú wa ń bí istinkaran lè dáàlìk ń takò kí níyẹn ni o àwọn tó máa ń takò ìròyìn ọlọ́wọ́n bá ni fàkọ́lá bí kí wọ́n sọ pé ọlọ́wọ́n bá ọbọ̀ onídéédé ni gbogbo tó bá lè ṣẹlẹ̀ síyàn kí wọ́n rí pé déédé náà ni ó fún ọ lówó ni dédé ni kò fún ọ ní dédé ni kò fún ọ lọ́mọ ní dédé ni ọ̀yẹ́ lọ́mọ ọmọ yẹn kú ní dédé ni lọ́dọ̀ ọlọ́wọ́ ọba kọ́ wá jẹ pé àdánwò kan ti wá bá òun lòun wá wú kalẹ̀ <laughs> dédé kí ni ọlọ́run oní ṣe dédé ó ti wá wú kalẹ̀ qal faqal Abdullahi ibn Abbas wọ́n sọ pé ma farakin aula kí ni ma ń sàwọn ẹni wọ̀nyí tó kí wọ́n ma bínú kí ni bínú kí ni bí àwọn eléyìí nú kí ni ìgbọ̀n pépépé farak kí ọmọ bínú kí ọmọ gbọ̀n wọ́n ni yajiduna riqqa inda muhkamihi tó bá ń gbọ́ àwọn àyà ọlọ́run àbí nípa ọ̀rọ̀ ọlọ́run ọba àbí nípa ìdájọ́ ẹ̀sìn ọlọ́run tó bá ń rí àwọn èyí tó jẹ́ pé ìtú clear tó jẹ́ pé ah, ọlọ́run ọ̀fẹ́ yìí ọlọ́run fẹ́ yìí náà ní bá ń rí ẹ́rí pé yẹ̀jìdúnà rẹ̀ kà wọ́n rí ara wọn rọ̀ wọ́n farabalẹ̀ wọn ò ní bínú àmá wáyé òhùlẹ̀kọ́ yahlikun inda mutashabi yìí wọ́n ní àmọ́ngbà tán bá di pé àwọn ọ̀rọ̀ tí ó ní àlàyé nínú ṣẹ́kẹ́ ogun tí wọ́n kàkà lẹ́lẹ́kan yìí díkẹ́ ní ọlọ́run àwọn ọ̀rọ̀ tó ti kó ní ìdí àlàyé tó ní tí ó fẹ́ dàrú tí ó fẹ́ rúyàn lójú yóò ní di àlàyé wọ́n ní Ibn Abbas ni wọ́n wà para wọn wọ́n kó parun bára wọn yẹn ni kí wọ́n máa takò ṣẹ̀gbẹ́ni tí bá ti ń takò ẹ̀yàn ni hadith anabi àbẹ́yà Quran so ìyẹn parun ìyẹn ba imani ara rẹ̀ jẹ́nu so ìyẹn ń ṣe kìfìrí pẹ̀lú ọlọ́wọ́ bá nu so náà ni Abdullahi Ibn Abbas ní ṣàlàyé fún àwọn èèyàn bíi suna náà ni ma farakin awula afẹ́bẹ̀rẹ̀ sharih wọ́n ni yẹn ni pé yastafhamu an ashabihi ẹni pé abdullah ibn abbas ó ń bèèrè lọ́dọ̀ àwọn ọmọ kéwù rẹ̀ yushiru ila unasin ó ń tọ́ka kan mimma yahduru majlisahu náà tó máa wà níbi jilsa rẹ̀ níbi halakọ̀ tuntun kọ́ mina aamati nas inú àwọn èèyàn tó ṣe pé àwọn òtí wọn èé ṣe ẹni tó nímọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹni pé àmọ̀ ni wọ́n díká ní àwọn èèyàn ọgọ́rùn èèyàn ni fáyidá sẹ́mi ń ṣe àní mọ̀ṣíkẹ́mi kùrán tó bá gbọ́ nǹkan kan nínú àwọn àyà kùrán tí dájọ́ rẹ̀ yanjú wà màánáwù àti ìtumọ̀ rẹ̀ hasọ̀lá máa ń ń farakin ay yẹni pé tó bá gbọ́ yóò wá ṣẹlẹ̀ sí wọn asọ̀lẹ̀ máa àwọn farakin ayaka òfò ọmọ bẹ̀rù wa idha sami'u shay'an min ahadisi sifat intafadu kalmunkirina lahu àmọ́ tó bá ń gbọ́ pé wọ́n ń ka kankan nínú àwọn àyà sifat wọ́n wá wú kalẹ̀ bí ẹni tí ń takò nǹkan yẹn falam yahsul minhumul imanul wajib wọn ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sáwọn ìgbàgbọ́ tó jẹ́ dandan kan nígbàgbọ́ sí kìíní òun nígbà nǹkan yẹn gbọ́ alladhi awjaba Allahu ta'ala ala ibadi al-mu'minin ìtọ́lọ́run ṣe lọ́rọ̀ yẹn pé ẹni tó bá jẹ́ mùmìnì ó gbọ́dọ̀ gbàgbọ́ bàtà ń sọ fún ọ sí pé bóyá wọn ka ayà Qur'an ipe innal ladhina yubayi'unaka ta'ta ash-shajarati إنما يبايعون الله يد الله فوق أيديهم وأن يد الله أولا nínú Al-Qur'an wọ́n wà wú بو Ọlọ́run bá wò n tó sì jẹ́ dandan fún ìyàn ni pé kí wọ́n kọ́ gbàgbọ́ pé Ọlọ́run bá ń ròyìn ara rẹ̀ fóun lọ́wọ́ ah Allahu Akbar sọ́lọ́mù náà ló sá sọ bẹ́ẹ̀ ah àbí wọ́n ń ka hadith Ànábì sallallahu alaihi wasallam wọ́n ni anabi sallallahu alaihi wasallam ní pé ọba ọba yẹn ìmọ̀ ń sọ̀kalẹ̀ ní sánmà ìmọ̀ ń sọ̀kalẹ̀ wá sí sánmà ayé n tó dáa jùlọ ní kí wọn kọ́ gbà gbọ́nà pé sanabi ló wí bẹ́ẹ̀ pé ọba anabi wá sánmà ayé ní mẹ́ta gbẹ̀yìn kí wọn kọ́ ní kí wọn kọ́ kó jòkó ẹ̀mí yàn so lẹ́yìn náà tó ayé pé kí ní ẹ̀bá wá ń rú olójú ọ wà súnmọ́ àwọn àfá bí ẹ̀dàkùn kí ni tó wá wà nídìí ọ̀rọ̀ yìí o àánú wa sàlàyé pé só rí ọwọ́ ọlọ́run tá à ń sọ yìí má fi wé tẹ̀lé kankan o má fi wé ọwọ́ kankan o ẹsẹ̀ tá à ń sọ yìí náà má fi wé ẹsẹ̀ kankan o orí sọ má lọ fẹ́ pé bò ní ṣe máa ń sọ pẹ̀lú o àlàyé wọn àwa fún àmìyàn kò rọ̀kọ́kọ́ gbà náà àmọ́kí ọkọ̀ bẹ̀rẹ̀ pé rúnmọ́ sẹ́sì ọ̀rọ̀ wónú àà ẹ̀yìn sọ pé ọlọ́run lọ́wọ́ àà ibi ìyàwó lẹ́yìn yìí so irú àwọn tán pè ní ẹni yahlekun inda mutashabihi àwọn tán máa ń parun mu qala dhahabi imamu dhahabi alayhi rahmatullah wọ́n ni hadatha waqi an isra'il wọ́n ni waqi ó gba ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ Israhil bi hadithin hadisi kan ó ní idha jalasa rabb alal kursi tọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní mú àlàyé wa wọ́n ní wàkíì ó ní pé tọ́lọ́run bá bá ń sọ̀rọ̀ tó bá jòkó tọ́lọ́run bá bá jòkó lórí à rẹ̀ wọ́n ní fàkṣáàrà rajulun inda wàkíì lọ́kùnrin kan bá lára àwọn tí wọ́n jòkó ti wàkéyì ìgbà tí wàkéyì sọ̀rọ̀ wípé tọ́lọ́n bá jòkó ní orí alkùrùsíyù rẹ̀ lárakùnrin lọ́ba káràtì ara rẹ̀ bá kákò yẹn ni pé kò túra ká mọ́ ẹnu kọ́ gbọ́ pé ọlọ́run jòkó lórí àga fàgọ́dẹ̀ bá wàkéyì ni wàkéyì bá bínú yẹn ni kébi kí wọ́n fẹ́ máa takò pé ha kí wọ́n yíjú padà ọlọ́run bá ń jòkóbò ń sọ bẹ́ẹ̀ lójú wà kẹ́ẹ̀ ọlọ́run jòkó ló kí alẹ́ ara sí báwò ó ní wàkẹ́ bá bínú wàkẹ́ wá ní adraknal a'masha wa sufiyan yuhaddithuna bi hadhihi al-ahadith wa la yunkirunaha ó ní àwọn tó ju ọ lọ ẹ̀wọ̀n kan àwọn tó ju ọ lọ abáwọn láyé Sufyan àwọn gan ka hadithi yìí fún wa wala yunkiruna àwọn ọ̀tako kí la fẹ́ rí bí yìí ni pé ẹni tó bá fẹ́ sọ kankan nínú ọ̀rọ̀ ẹ̀sìn máa rifa sáwọn aṣáájú ẹ̀ rìfà sáwọn tó ṣáájú rẹ̀ irú àsìkò yìí ni tó bá fẹ́ sọ̀rọ̀ rìfà sáwọn Sheikh Fawzan rìfà àfà àtẹ́bá rí pé kò bá mọ̀ rìfà sírò àwọn báhùn ẹ máa fura sí i ẹ máa fura sí àfahàn lásìkò yìí tó pé tí ń sọ̀rọ̀ kò ní dákọ pé sheikh Fawzan kò ní dákọ pé sheikh eh, Luhidan sheikh Abdul Abad kò ní lérí masala lérí ọ̀rọ̀ tó bá ṣe pé ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ gan ni kẹmẹ̀ pápá yẹn ó fẹ́ ṣe ìfẹ́ nínú àwọn àfá alálálá yìí wọ́n sọ fún abíká jìnà sí àwọn èèyàn kò sí ẹnìkan láwùjọ yìí tó lè sọ fún pé kí wọ́n jìnà sí ń tọ̀ tó rọ́ dámi lójú pé wọ́n lóò tó bẹ̀ kó ní ojú àwọn àfá yìí lọ àwọn Ikhwan Muslimun àwọn àfá tí mo ń ká rẹkẹtẹ yìí wọ́n ní ká jìnà sí wọn kó ń bídí àní wọn kẹ́nìkan wọn nínú ọ̀gá lè jù wọn sí wọn a máa sí pọ̀ pẹ̀lú wọn náà ní láíláyé torí wọn gẹ́gẹ́ ó tó bẹ̀ kó lójú àwọn àfá tí ń sọ yìí lọ wọn gọ́ mọ̀ sọ pé atọ́bá kí náà àbí tí wọ́n ní kíyàn ó jìnà sí ó mì pé inú tó clear sáwọn ènìyàn táwọn ènìyàn yanjú ẹni wọ́n fẹ́ dá ọrú nù so pẹ̀lú bóyá wọn láǹfààní kan àbí kejì àbí fẹ́ẹ́nú kan tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ so o ní pé ẹwọ́ bí tí ẹni sheikh waqi ẹni al-imam al-waqi òun ni wọ́n sọ ẹni mamu shafi so ó wá ní ah, ìwọ yìí èmi ń sọ àyà sífàtì fún ọ nǹka àwọn hadisi sífàtì fún ọ ọwá ń fọn mú torí tí fífọn mú kìí ṣe fífọn mú ìmọ̀tara rẹ̀ o òun náà ti gbọ́ọ̀rọ̀ àwọn oníbídé àkànni tán sọ pé ti ráwọn tán sọ nǹkan kọba mú o ní o so òun náà wá rí wá bó ṣe pọ́n sọ lòun bá lé wọn lé ní bá ń gbé mú sókè ni wàkẹ́ wa ń sọ fún alìmọ́mù wàkẹ́ wa ń sọ fún pé àdárákìnà àìmẹ́ṣà imamu aimesh àwọn abalaye àti Sufyan bin Uyayna abalaye yuhaddithuna bi hadha al-hadith bó ṣe máa ń ka hadith yìí fún wa ni imamu ahmed abdullahi ibn imamu ahmed wọn lọ gbọ́rọ̀ yẹn wá nígbà tí ń ṣe rọ́tù fáwọn jahmiya tó ń tako sifati ọlọ́wọ́n ọba wa rubbama hasala ma'hum min adami talaqi ibil qabul yẹni pé tó ṣẹlẹ̀ ni pé wọn ò fẹ́ gba ọ̀rọ̀ yẹn wọlé nù n tí ó jẹ́ tí wọ́n fẹ́ gbà wọlé òní tarku ma wajaba min al-iman bi n tó jẹ́ kí wọ́n nígbàgbọ́ wọ́n fẹ́ gbà fatashabba ìṣesí yẹn wá jọ halaman qala Allahu fihim ẹni tọ́lọ́wọ́n bá ń sọ nípa wọn ọlọ́wọ́n bá ní afatu'minuna bi ba'dil kitab wa takfuruna bi ba'din ṣé ma gba àyà kan gbọ́ nínú alkùránù ni ẹ wà máa takò àwọn àyà kan tó sọ muhkam ipe was-sariqu was-sariqu was-sariqu was-sariqu qad ọlọ́run ní olè lọ́kùnrin àti olè lóbìnrin ẹ̀gẹ̀ wọn lọ́wọ́ so ìdájọ́ ọlọ́run ọba tó clear nù nú al náà lọ́wọ́ so irú àwọn ìta wọn kà yìí nìsín àbínú hadith Ànábì sallallahu alaihi wasallam so pé ọlọ́run ọba inú ayé al-Qur'an tọ́lọ ní yadullahi fawqa aydihim inú Qur'an náà nìyóò náà wà kí ló tọ́ mọ́ wa tako yadullahi fawqa aydihim tí ọ àgbà wàsáàrí kò wàsáàrí ọtí fọ́kítọ̀ ó àìdí àwọn ọmọ ẹni pé àfàtúkùnmínú na bí báyìí lè kìtàbí pàtàkùrú na bí báyìí fàlá yẹ́sìlẹ̀m min al-kufr illa mana ẹni kò lè là níbi ìṣe kìfìrí pẹ̀lú ọlọ́wọ́n ọba o ẹni tó fẹ́ bọ́ níbi kìfìrí illa mana àmìlà bima wajaba alayhi fi dhalika min al-iman abẹ́ tó bá ti tó túláàsì fún tó ti dandan òun náà ni kí n nígbàgbọ́ síbi kìtàbí láì kullihi gbogbo ẹ̀yẹ́ lè gbọdọ̀ gbàgbọ́ wal yaqin ó sì gbọdọ̀ dáhà lójú pé ọlọ́run náà ló sọ kama qala ta'ala ọlọ́run bá sọ báyìí pé walladhi anzala alayka alkitab olúwa ní èmi ni mo sọ alkùránù fún wa nábi minhu ayatun muhkamatun àwọn àyà kan bẹ tó ṣe pé yóò clear ní ìdájọ́ ìdájọ́ rẹ̀ yóò clear hunna ummul kitab òun gangan ni ìyá àwọn gangan ni ìyá tíra wà ukharun olúwa ní àwọn àyà mi ń bẹ mutashabihat tí ó fẹ́ dàrú mọ́yàn lójú tí è ṣe pé ìdájọ́ rí ó clear bí ìdájọ́ tàwọn kan ṣe clear ọlọ́run ní fa ammal fi qulubihim zaygun àwọn tó bá ti ní ìwà ìyípadà nínú ẹ̀mí ẹni pé ìsẹ́rí tí mọ́ ní òjòkó nínú ẹ̀mí wọn fayattabi'una ma tashabaha minhu ìtorújú òun ọmọ wa lọ lè kọ́ bọ̀ wọ́n mọ̀ ní àà ah, ah, gbàtẹ́ ní ọlọ́run lọ́wọ́ àà ah, èèyàn náà lọ́wọ́ ọlọ́run lọ́wọ́ ṣé ọlọ́run sì ní à so n tó rújú yẹn náà mọ̀ wá káàkiri ibtigha al-fitna wọ́n mọ̀ àmọ́ dábì sínú kalẹ̀ wabtigha at-ta'wili wọ́n ọlọ́wọ́ ni wọ́n mẹ́yà ìlẹ́mú ta'wilahu illa Allah ẹnìkan òsì lóhun ma ẹnìkan ọgbọ́dọ̀ ní ẹnìkan ọmọ ìtumọ̀ rẹ̀ gangan bó ṣe rí gangan àfọlọ́hun ẹni pé tán bá ní yad ọwọ́ ọwọ́ àbí ẹsẹ̀ bí ẹsẹ̀ yẹn ṣe rí gangan ọlọ́wọ́ lọ́mọ nǹkan bí ọwọ́ yẹn ṣe rí gangan ọlọ́wọ́ lọ́mọ nǹkan ẹni tó kankan wá náà ni pé ká gbà pé sọ́nà lóhun ní kinní ah ó ní náà

kó rọ lójú tó sì wà nínú alkùrán kí ẹmọ fura sí rẹ̀ o ọlọ́wọ́n bá sọ̀rọ̀ hijab nínú alkùrán kó wá sí pé wá ní wọ́lá ń rọ lójú àbí ń tí ọ lójú kẹ́ni kó kíyè síra rẹ̀ o kódà ń tí ọlọ́wọ́n bá bí ipe irọ́ òun èmi ò nígbà ọ̀tẹ̀ ní ìwà tọ́lọ́wọ́ bá ní ìwà dáadáa ni kí o kíra sí kí o kíyè sí ara rẹ̀ o ẹni tó bá ń jẹ́ olùgbàgbọ́ òdodo gbogbo tó wà nínú alukur'an tó wà nínú sunnah nabi sallallahu alaihi wasallam ní o máa gbìyànjú pé bóòlù mi gún ó ṣe lo kìnní yìí bóòlù mi gún ó ọwọ́ ká pé nabi sallallahu alaihi anábì ó dégò zama pè ní hijama onígbàtà anábì dégò tán wà án àtọ̀l hijama rubu'ati dinar ó wá fún ẹni tí ń dégò ń ó wá fún ní rubu dinar ẹni pé kan dá dinar kan sí ọ̀nà mẹ́rin ìdámẹ́rin dinar kìí sọ kékeré o bí kí o gẹrun tán nìsín yẹn ní pé bá mi ṣe hijama ọba ṣe hijama ànábì wa kí wọ́n fún yẹn níbi ten thousand ìgbà ah. onígbà tó ń ka àdìsí rùn ọ̀kan náà sálàfò náà òun náà wọ́pẹ́ á ah, n ti ń jẹ́ ìmọ̀ ní pé tí yẹn bá ké kéyìn ó lò òun náà sì pé hijab ó pẹ́ ni tí máa ń gbé tí máa ń ṣe ìjámọ̀ ó sì ṣe ìjámọ̀ fún tán òun náà sì fún ní rọ́bọ̀ ìdùnnà nígbà ó fún ọ ìdààmú wa bá ẹni tí ń ṣe ìjámọ̀ pé á ah, wọ́n níbẹ̀ ni ntí mo kà ni mo lò ntí mo kà náà ni mo lò tó wọlé yóò ṣe léwọn ṣe Islam bí wọn lóun ṣe súnà lẹ́yìn sọ̀rọ̀ àwọn àlùfẹ́lá bí òní máa gbìyànjú kọ́lá yìí tí yóò ti lè lò yóò mọ̀ wípé èmi náà fẹ́ kí mi náà tiẹ̀ dé kọ́lọ̀ ń jẹ́ kí n rí kí ní ìṣe fa kọ́lọ̀ ń jẹ́ kí n rí ṣe ọlọ́run bá ní kullun min indi rabbina ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo yóò ní gbogbo ẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ti wá ọlọ́wọ́n ni wọ́n máa yadhakkaru illa ulul albab so ẹni kankan kò lè rántí níta ń sọ yìí àwọn tí làákà ìwọ̀n bá pé ní wọ́n mọ̀ pé á òótọ́ ni méjèèjì àtọ̀dọ́rùn ló ti wá lóòótọ́ àti tó clear àti tó nídìí àlàyé ọ̀dọ̀ ọlọ́run ni yọ́kàn wá wá àlàyé òun pé ẹ dákun ẹ ṣàlàyé yìí fún mi tó bá dẹ̀ tí rẹ̀ ń ṣàlàyé fún ọ náà fi sọ́lọ̀ lọ́kọ́ sọ kí ọkọ̀ gbà náà sáà ló wí kí ọkọ̀ gbà wọlé sọkọlọ kí ó ṣàánú fún wa ó ti wá ní ẹni tí ó lè tẹ̀lé súnà nàbí sallallahu alaihi wasallam tó sì lè máa lo nǹkan tí wọ́n bá kà subhanaka allahumma wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk náà. السلام عليكم بين هذا هذا الحديث من حديث عبادة بن سويد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من أمتي من لم يرحم صغيرنا ويؤكر ولا يؤكر معالمنا ويعرف لعالمنا حقا نعم انت هو انه حديثي ولم يؤكر ولم ويحرم لعالمنا حقا anẹ́sọ̀lá sọ́làm ní pé kò kí ń ṣara wa ẹni tí ọba jẹ́ àgbàlagbà tí kò kí ń ṣe dáadáa sí àwọn ọmọ kéékèèké ẹni tó jùlọ kò ń ṣe dáadáa sí wọn ànábì ní ẹni yẹn kò ṣe dáa tó o kò sínú àlèhùnmọ̀ yìí o yẹn pé kì ṣe pé jẹ́ kèfèrí o yẹn pé ẹni yẹn kò sínú ẹni tí a pè ní ẹni tó ń jẹ́ alẹ́ umma tó jẹ́ mùsùlùmí tó pé dáadáa bákan náà wà yóò akẹ́rù kẹ̀bí ọ̀rọ̀ náà ẹni tí kì bá tún máa pọ́n àgbàlagbà lé àgbàlagbà tí pọ́n lé sànẹ́bí sọ̀rọ̀ ní pé kò kí ń ṣara wa o wa ya'rif li alimina haqqa tí ó sì máa ẹ̀tọ́ ẹ̀kú fún àwọn àfa àfa nù wa so ní pé tó bá ń jẹ́ àfà ṣùgbọ́n gbọ́dọ̀ máa ṣe àpọ́nlé rẹ̀ so àmọ́ ìsàpọ́nlé àfà kò túmọ̀ sí pápá ń wọ ṣòkòtò àfà ń wọnú kòtò lọ kẹwọn wo àfà bá àfà fẹ́ kó àwọn èèyàn wọnú kòtò tí wọ́n á ní ẹja wọn wọ àfà ẹjọ́ wọn kó wọn wọnú kòtò náà ni o tó láti lẹ́bi ìyá wọn pàwọn àfà àwọn lé kó sì kó wọn wọnú kòtò sorú nísìn kan ẹ̀rọ kéèyàn sì wá kó gbogbo àwa táà ń sún náà kí wọ́n fẹ́ kó wa sínú Ikhwanul Muslimun sínú ẹlẹ́gbẹ́ sókè wọn ni ẹjá dákẹ́fà so ẹ lọ lè bá àfà yẹn ẹ sọ fún sọ fún sọ fún sọ fún pé náà kí á ah, ẹ̀dàkùn ẹmọ ìntẹ́ ń lọ yìí ìntẹ́ ń lọ yìí ìntẹ́ ń lọ yìí so ẹ sì mọ pàkíyèsí àwọn ẹ̀fẹ́ mọ́tẹ̀lẹ́ àfà o mọ́jọ kún wọnú kìíní o tápa ṣe rí àfà mi gan wàláyà wa lásànù wọn alásànù wọn gbàtẹ́ bá ń bi wọ́n pé ẹ béèrè béèrè tí ó clear tẹ́nìkan náà mọ̀ pé àwọn ilé ìsì ojú wọn ti la o bójú àwọn ilé ìsì la o kò béèrè béèrè pé mo rí inú youtube sheikh abdul musinu abad sheikh eh, sheikh eh, mo tún rí inú títí kọ́ra sheikh eh, bin baz wọ́n ní ká mọ́ tẹ̀lé àwọn ìpánu mùsùlùmúnù ẹ̀dàkùn kí lè sọ sí ustaz kí lè ṣe fún ustaz hun ẹ lànà fún ẹ sànú ẹnu ẹ challenge ẹnu ní ọmọ wá káàkiri pé ẹ́ à ṣé wọ́n sọ bẹ́ẹ̀ báyìí tí ó bá tí ó bá sọ̀rọ̀ yóò kílẹ̀ sẹ́yìn náà pé hmm, wàláì ustaz wọ́n ṣe yálà ya ìfẹ́nú ní òní yá ìfẹ́nú dàmú ustaz lónìí o so èyí wò túmọ̀ sí pé èèyàn ṣe tàwọn kérò èyí ṣe àpọ́nlé yẹn débi pé kókó yẹn wọnú ìgbẹ́ lọ so wallahu a'lam náà. wọ́n bẹ̀rẹ̀ ní assalamu alaikum. wa alaikum assalam. ó ní ìjẹ́ dandan ni láì mọ̀ tó bá ti rí àyà tó kílẹ̀

àfà àwọn gbọdọ̀ sọ táwọn àfà yẹn sọ náà ni ó gbọdọ̀ sọ tí àwọn sálàfù yẹn sọ ni so tí ń jẹ́ pé la takhud fi mas'alatin laysa laka salafun laysa laka laha laysa laka fiha salafun èèyàn yẹn tó bá jáfa kìí sọ nǹkan kan àbí kó ní àwọn èèyàn tó ti ṣáájú ẹ̀ lérí ẹ̀ náà ni ó so wallahu a'lam náà

àlàyékíní lẹ́yìn àtikárù lẹ́yìn irun tó náà ni ìyẹn ó ṣe tó wallahu a'lam. kíkìnì ok kúnlẹ́lẹ́ka. Olúwo ní asalaamu alaykum. Wa alaykum salaam. Ní ọlá kan bá aṣàlàyé nípa IPC, ó ní ìdájọ́ ẹ̀sìn tó ń tẹ̀lé rẹ̀. Naam. IFC yẹn ni pé tí àwọn èèyàn wò pé bóyá síkò ọlọ́dẹ sọ ẹ jẹ́ kí a lò ó káwọn fi ṣe ìkó àwọn ọmọ ẹsẹ gbígbé káàmpù sọ àwọn afáà ń ṣàlàyé rẹ̀ pé ní tí èèyàn fẹ́ lọ lè ṣe ní káàmpù ní táwọn ti ń bẹ ní káàmpù yẹn tí wọ́n ń dánwò náà ni èyí ó wádìí tó bá jẹ́ pé tí wọ́n ń ṣe ń tó ń ṣe dédé tí àwọn ikhwanu muslimun tó láwọn ikhwanu muslimun kankan ni wọ́n dá kíní ẹ̀ka lẹ̀ o ní bẹ́ẹ̀ àwọn afá mi wọn náà máa ń pè ní kharajat wal mukhayyamat tó bẹ́ẹ̀ náà àwọn afá mi náà afa súnà tó pé ń tó wọ́n sí wọn ni pé àwọn ikhwanu muslimun àwọn náà dá kíní ẹ̀ka lẹ̀ ni wọ́n máa ń ṣe so ó sì ní táwọn fi ń ṣe àwọn ní aims olérí rẹ̀ o ní pé láti wọn lè try àwọn èèyàn bó ni wọ́n sì lè máa mọ̀ nípa bóyá ṣe máa ń bá ṣe máa rẹ́ bóyá bí a ṣe máa ń di rẹ́bù against government náà ni wọ́n á kọ́ àwọn èèyàn jáde lọ sẹ́yìn ìlú wọ́n lọ lè lo pé ọjọ́ méjìlá ló bẹ́ẹ̀ so wọ́n mọ̀ kọ́ wọn ní japando wọ́n mọ̀ kọ́ wọn ní kinní kan wọ́n ní ká máa wo fíìmù wọ́n ní ká máa so láti fi da ìròrí wọn rú pé kán fi lè máa kán fi gba ìròrí táwọn fẹ́ kó sí wọn lọ́pọlọ a bídíà ni kò bá mú kí o jìnà sí irú àkàràjá àti mọ̀hàyàmátì wọn bọ́ àwọn tí wọn kì í ṣe irú àwọn ẹlẹ́gbẹ́ báyìí bí wọn náà fẹ́ ṣe irú nǹkan báyẹn tó ẹ sì wo kò sí gbogbo rẹ́dàdàdà táwọn eré ìrùn sí ń so gbúrú àwọn kan yìí tẹ́ bá rí yọ kó ń bẹ̀ tó ipẹ́nu kẹ fún àyẹ̀lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí èsì ẹ̀kọ́ bó ẹ̀kọ́ ẹ̀sìn tí ó pé náà bá ní tí tí ẹ̀ ń ṣe so irú yẹn kò sí tó burú mẹ́ o irú ẹ̀mẹ́ lẹ́kọ̀ọ́ kfc náà máa ń ṣe imú àwọn etí ẹ̀ sún bẹ̀ gan wọ́n sún bẹ̀ so tó ń kálukú bá ti máa ṣe látàárọ̀ èyí tó ti wà aslam jùlọ tẹ bá ní káwọn èèyàn kan bízí pẹ̀lú ẹ̀kọ́ látàárọ̀ tó bá ti di bí ọwọ́ after magrebu àbí ìṣá kálukọ́ kọlu sílẹ̀ rẹ̀ kọlọ lè sùn bá tún di àárọ̀ ọjọ́ kejì kan tó padà wá kan tó fún wọn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà so àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà láyé ànẹ́bí sọ̀rọ̀ sọ́là mọ́ wà àwọn kan wá tán láti ìlú kan tán wá bá ànẹ́bí sọ̀rọ̀ sọ́là tí wọ́n lo ọjọ́ mẹ́wàá pẹ̀lú ẹ̀ ànẹ́bí ni ẹ̀tọ́ lẹ́yìn ọjọ́ mẹ́wàá yìí ànẹ́bí ń bi wọ́n pé sí wọn níyà sí wọn ní bàbá sí wọn ní kíní kan ẹlòmíì ní òun níyà òun ní ká ah! ànẹ́bí gan rí pé ẹ̀mí wọn ti múlé ànẹ́bí ni ẹ máa padà ẹ máa lọ sílé yín àmọ́ tí mo kọ́ yìí ẹ̀yin náà ẹ máa lọ lè kọ́ àwọn èèyàn so òun ni pé ẹ̀kọ́ gangan náà lọ pàtàkì àmọ́ pé àwọn kọ́ yẹn ní Chinese jà níbi kíní àbáwọn fún wọn náà fíìmù wò fíìmù bú fíìmù a so orílẹ̀ yìí ọba mu o so n tó fi lè sọ n tẹ́ ń ṣe yẹn di haram nù wallahu a'lam náà. oníbẹ̀rù ní assalamu alaikum. wa alaikum assalam. ẹ dákun àlùfà irú àdúrà wo ni a lè máa ṣe fún àwọn òkú wa. ọlọ́run kẹ́ àwọn òkú wa náà ni allahumma rahmuhu allahumma ighfir lahum ọlọ́run foríjì wọn ọlọ́run kẹ́ wọn nàkíhùn min adh-dhunub ọlọ́run fọ̀ wọ́n níbi ẹ̀ṣẹ̀ sòrò àwọn àdúrà tí wọ́n mọ̀ sí náà nù sọ wallahu a'lam náà. nítorí ti fẹ́ wọn sọ́nù wọn fẹ́ tí wọ́n tó ká lóko rẹ̀ ti ká yóò ń dóná ìgbà. Honorable Assalamu alaikum. Wa alaikum assalam. What explanation can we give to someone that say all Sufi are kufar? Kéèyàn sọ pé gbogbo ẹni tó bá ti jẹ́ Sufi kèfèrí ni ọ̀rọ̀ yẹn ó pọ̀ jù pé gbogbo Sufi kèfèrí ni ọ̀pọ̀ jù ṣẹ́rin tí yẹn lè yán tó bá fẹ́ sọ bá hùn ìyán mọ̀ yán ni pé gbogbo súfí tó bẹ lè gbà ipé Ànábì sallallahu alaihi wasallam yóò wá sí ibi aṣọ ọmọ fún tẹ́tẹ́ kèfèrí ni yes ìsìn tó burú mi yíò torí Ànábì Ànábì ó pò ní ibi sàárè tó wà pé wà wá sí ibi aṣọ ọmọ tẹ́tẹ́ àbí gbogbo súfí tó bẹ lè gbà ipe sọ̀látìl fàtí tó gbà ipe sọ̀látìl fàtí ju kùránù lọ kìfèrí ni ìsìn tó burú bèyí hùn so àmọ́kí wọn ní gbogbo ẹlòmí mẹ́tọ́ pé gbogbo tẹ́ sọ ọ̀hún gan kọ̀ mọ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ kọ́kọ́ jòkó sí so irú ẹ̀yìn nǹkan generalize ẹ̀ gbogbo wọn àyẹ̀wò gbọdọ̀ mọ́ ẹ̀yìn tó bá ti ṣe báyìí tó ṣe àwọn lájínà dáìmá wọ́n bí wọ́n pè ń jẹ́ èyàn lè kírun lẹ́yìn tó bá jẹ́ Tìjàníyà àwọn lájínà dáwọn lóhùn pé ẹni tó bá jẹ́ Tìjàníyà tó gbàgbọ́ nínú àkídà Tìjàníyà kèfèrí ni ẹ gbọ́dọ̀ kírun lẹ́yìn kí ni gbàgbọ́ Tìjàníyà ni pé ẹni tó bẹ Tìjàníyà gbà pé Sọ̀látùl Fàátì òun ló dáa jù Sọ̀látùl Fàátì ojú Kùránì lọ ń bẹnu tíra wọn kí ẹni tó bẹ lè gbà bẹ́ẹ̀ sẹ́rí pé wọ́n sọ wọ́n ṣe kíni wọ́n yàn so wallahu a'lam náà. wọ́n yóò wá sára ìlú please is it to greet couples who have who have twice given to one the zina considering considering that they are close relative anything and if you don't if you don't the cause everything is for you and them. na ẹni tí ó bímọ tó pé ọmọ yẹn bóyá ó ní oyún àlè àbí fúnra wọn lóyún ṣe rí nǹkan bẹ tí èèyàn gbọ́dọ̀ kíyèsí ẹni tó bá ń ṣe àìdá ìgbà tó ṣe àìdá yẹn gangan ni èèyàn ó jẹ kó mọ̀ pé á ah, ní tó ṣe yọ̀ dá bóyá ó lóyún àlè nísìn ìgbà tó wá ní oyún àsùn gá à àdúgbò lè dánwò yìí bóyá àbúrò rẹ̀ àbí nǹkan ni ká ah, wọn kó làwọn lè bá náà nù ní sí àwọn omi ló ní sí tó bọ́ọ̀lù tí mi ò sí ní o ti bí irun tán ibi tán náà nù ó ti ṣe already so o ti bá wí o ti bá já lérí rẹ̀ ṣùgbọ́n tó wá bímọ ìyíwọ̀n ni ọmọ kì ìyíwọ̀n ni ọmọ kì pé àpẹẹlẹ ah, ẹbáríkà wọn ọlọ́run ó wò pẹ̀lẹ́ ẹ̀kọ́ báwọn tán ní tán náà nù ah. láti jọ tó kọ́kọ́ ṣe ni ọ ti gbá rí o ti tán so torírù nǹkan báyẹn kò ní rí gbọ́yé pé n tó ń ṣe náà ń bá wọn jà sí ní ọkà sí pé wá ọkọ̀ wa kórìíra ní tí ọ̀dà mo bímọ kò kí mi kú ewu so nǹkan báyẹn kì í n ọ̀rẹ́ lómi ni wọ́n lè gbé yẹn lè gbé wọ́n lè gbé wọ́n yẹn ò ní wàhálà tí lọ́kàn ma ṣe bá àwọn òbílẹ̀ náà ṣe ní tí ọ̀dá ìlà onímọ̀ ń bọ́ ọmọ tí ọmọ ìsìná wá pé ọmọ ìsìná rẹ̀ wọ́n ti kọ̀là kan sí lára kò sí so ẹni tó bá ń jẹ́ ọmọ ìsìná ọmọ ò ní pírọ́blẹ̀mù ti ẹ̀wọ̀ àwọn òbí rẹ̀ táwọn náà bá ti túbá lọ́dọ̀ ọlọ́run àwọn ò ní pírọ́blẹ̀mù má wọ́n ti sọ́dọ̀ ọlọ́run kò sí wàhálà mọ́ inna Allah yaghfiru dhunuba jami'a sọ́lọ́ ló máa ń fi ogorí ẹ̀ṣẹ̀ jìyàn tí yẹn bá lè túbá ọlọ́run bá kí ó ṣe àlékún kó sàfúrẹ́jẹ́sì tí wọ́n náà fún wa. Naam. Olùwẹ̀ bá hùwà hàpẹ́tù àwọn hùwà hàpẹ́tù Kùrán ní àfáàlì zákùnlọ ẹwà. so kò ní ẹ̀rí bídà ni wọ́n bí àwọn alájùnà dá ìmọ̀ pé ǹjẹ́ wà lémọ̀ kọ̀rọ̀ánì bẹ wọ́n láwọn ọ̀gbọ́ rí anábì ò sí wà lémọ̀ kọ̀rọ̀ánì rí àwọn sọ̀hábù ò sí wà lémọ̀ kọ̀rọ̀ánì rí ṣùgbọ́n kò bá wọn wà lémọ̀ yàwó náà ní bẹ sọ hafla kọ̀rọ̀ánì àwọn tó wáyé pé àwọn ọmọ parí ìdájí wọ́n parí sanawi wọ́n parí ti dáyí ni wọ́n ń ṣe ayẹyẹ pẹpẹ fún wọn ní ṣahada sọ̀tàn àfàsọ ni pé sọ̀tì òbúrú níbi eléyìí والله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك Béèrè tẹ́nu ń béèrè lẹ́ẹ̀kan bá ń ṣàpẹẹrẹ àgbàlagbà ní àtàfà tí ó rí bá ti pé ọ̀rọ̀ kúnlẹ̀ sọ ìtẹ́lẹ̀ ẹ̀ ń rí bá ti pé ọba ní pé pẹ̀lú kúnlẹ̀ hmm. àwọn bí ṣe ìbẹ̀rẹ̀ sọ́jọ́ ní àmì ní sílára ní ìlú lọ́sẹ̀ ẹ̀rọ sáwọn kan. ní ìlú kọ́ yóò ìtàlẹ́ ìgbẹ̀rẹ̀.